بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته الحديث الرابع والثلاثون عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم هذا أقول الله سبحانه وتعالى ويجا náà ni apẹranléyá tàti ní ìdágbére fúnra wa ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn nígbà tá à ń palẹ̀ mọ́ ti ọdún wípé jẹjọ tápẹran léyà ìyà ní láǹfààní àti wá kíláàsì ọlọ́ọ̀bá tó sọ wa látàsìkò yẹn títí di èní àdúgbò fún ọba náà ìṣètò ọlọ́run lórí ilẹ̀ pẹ̀lú ìmà àti òye àtẹ̀kọ́ àti farada àti sùúrù èyí tó yẹn fi ń ṣe tọ́lọ̀n tọ́lọ̀n fi ń yọ́nú sẹ́dà kọ́lọ̀mọ́sẹ̀ sàlékún rẹ̀ fún gbogbo wa wala la ilaha illallah hadith 34 wọ́n láàmà gbéyẹ̀wò ní àsálẹ̀ tì ní hadith yìí ń ṣàlàyé nǹkankan tí ó lágbára ní ẹ̀sìn wa kí ni kan náà izalatul munkari faridatun islamiyya izalatul munkari faridatun islamiyya ká kọ ìbàjẹ́ láàrin àwùjọ ọ̀ràn ẹ̀sìn ni ó ti islam kakọ ìbàjẹ́ criticizing evil is an Islamic obligation in our society láwùjọ bí tá a bá ti ń rí mùsùlùmí pé wọ́n ń kírun tí wọ́n ń pèrun táwọn rọ̀mùdọ́nù ń wọlé tí wọ́n ń gbà á ká ní kí n tí ò bá dáa ká ní ò dáa ká ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé kò dáa ọ̀ràn yẹn sí ni tó já sí pé àwùjọ mùsùlùmí kò gbọdọ̀ má máa láwọn tí wọ́n máa gbé nǹkan yẹn lọ́wọ́ nú ẹ̀sìn torí pé kò sígbà tí ìbàjẹ́ òní máa ń ṣẹlẹ̀ láwùjọ ìbàjẹ́ ò máa ń ṣẹlẹ̀ látọwọ́ ọmọdé látọwọ́ àgbàlagbà látọwọ́ ọkùnrin látọwọ́ obìnrin látọwọ́ onílé látọwọ́ àlejò ìwà ọ̀rọ̀ yẹn ní ká expose evils ọ̀rọ̀ yẹn ní ká ṣàlàyé fáwọn èèyàn pé ìrìn báyìí ò dáa lọ́rọ̀ báyìí ń bà ló jẹ́ ni ń bẹ̀bí jẹ́ ni báyìí àwùjọ jẹ́ ni. ìwà báyìí ìwà tí mú yàn sódò ibú wájú ọlọ́run ni kì í sọ̀wà tí mú yàn dẹni eré wájú ọlọ́run gba àwọn kan wọ̀nyí ọ̀ràn yẹn ní ó ní Abu Sa'id al-Khudri ìkan ńlá ló jẹ́ nínú àwọn ìkan sọ̀hábà náà Muhammad alayhi salatu wassalam ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wasallam yaqul ìmí gbọ́ tó ń ṣe ọlọ́run tí kí àtọ́lọ̀ ọlọ́run bẹ fún tí ń sọ bẹ́ẹ̀ wípé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni yóò wù tó bá rí ń tọ́ka torí tí ò da nínú yín falyughayyiruhu biyadihi kó fi ọwọ́ ẹ̀ kó fi change kó fọwọ́ ẹ̀ yí padà fa in lam yastati' tíró ẹni yẹn tó bá wà incapacitated tí ò lágbára kó fọwọ́ yí padà fabilisani kó fi ohun ẹnu kó fa hàn rẹ̀ báyìí kó fi yí padà kó preach against ẹ̀ kó criticize ẹ̀ fa ilẹ̀m yẹ sọ́tọ̀ tí ò bá tún wá lágbára kó lè fi ẹnu náà ṣàlàyé fáwọn èèyàn pé nǹkan báyìí ò mà dá láwùjọ wa àwọn èèyàn máa ní àwọn ìrìn báyìí kò mọ̀ bójú mu tí ó lè fa ń ṣàlàyé kò lè fọ̀rọ̀ ẹnu ṣàlàyé ẹ̀rú tún bà àbí fáwọn rízì míì àbí tó ń fúnra rẹ̀ mọ̀ sábẹ̀ kọ́lìbì kó fọkàn rẹ̀ kọ́ kó fi ọkàn rẹ̀ yí nǹkan yẹn padà ń ṣe ọlọ́run wa ní wàjá ìlẹ̀kẹ̀ adọ́flẹ̀ iman ká fi ọkàn kọ̀ wà àbàjẹ́ ká má lè fi ẹnu kọ̀ ká má lè fi ọwọ́ kọ̀ kó sì pọ́kàn láti máa kọ̀ wa zalika ad'afu iman is the weakest level of faith. ó ní ìpele ìgbàgbọ́ tó lẹ jù ìgbàgbọ́ tó fúyẹ́ jù òní kó já sí pé ọkàn yóò fi máa kọ̀ bàjẹ́. al-imam Muslim rahimahullah ta'ala àwọn ni wọ́n gbà rí fi wá. kí ni túmọ̀ hàrí yìí? ó ń ṣọ́lọ́ àdéṣọ́láàtò sẹ̀lẹ̀m ó ní mọ́nì májẹ̀mú ni gbogbo ẹni yòówù tó bá fi lè rí tí ò dáa yálà ó rí fún ara rẹ̀ ni àbó gbọ́ pẹ̀lẹ́tì rẹ̀ àbí wọ́n fún làbárì wípé kan báyìí tí ò dá ń ṣẹlẹ̀ níbì mẹ́tẹ̀ẹ̀ta ló kó sínú man ra'a munkaran ẹni bá fojú ara rẹ̀ gan ní tí ò dáa ìwà ṣìnà ń lọ láwùjọ ìwà àgbèrè ìwà àgbéyànpa banditry terrorism ìwà ẹbọ ìwà kẹfẹ́rí ìwà bídíà à ń gbáyàn lójú máa gbẹ̀yìn sépè ìwọ̀wọ̀kúwọ̀ sojú yẹn kò sí fẹ́ fọ́ láwùjọ gan báyìí bí sinmi ni wọ́n wọ̀ ní ojú pátá ni kò yéèyàn àwọn ọkùnrin náà ah ọlọ́mọsá ìsànú orí kan lọ níjẹta bó sì nẹnu lẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ẹ dákun ṣé ọmọlélé èèyàn kan náà ló bí ẹni lọ́kùnrin ó wá dín irun gbogbo ìsàlẹ̀ báyìí ó wá gba ó gbá sàlẹ̀ báyìí tán pè láfúrò wọ́n pè tí wọ́n gbà báyìí tó nítorí rẹ̀ ò tí ń lọ ó wá gbá gbogbo rẹ̀ báyìí ó wá dín gbogbo orin ó wá fẹ́ báyìí ó wá fi yẹtí kan sétí ìwà ìsẹ́nu pàlà ń jẹ zingọ́ọ̀mù pàlà pàlà. ìmọ̀ mú mi mọ̀nà bí mo ti fẹ́ gọ̀kadà mo wá wò tí ẹni yẹn ó ti mọ wọn lára náà àdúgbò tí wọ́n wà ó láfa ẹ̀já máa ń lọ ó jọ yín lójú ni <laughs> ní ọmọ gbogbo ọjọ́ orí rẹ̀ bóyá sixteen or seventeen years mo ní àbáwọn boys yẹn ni àwọn lára àwọn náà ni àwọn ọmọ tó ń sọ fún gba blessing àbí ọmọ blessing. فما أكثرهم في المجتمع فما أكثرهم في المجتمع inú wọn ló sì pọ̀ jù láwùjọ ìgbà àwọn ọmọ ss2 ss1 ss3 ó sì parí waec ó sì parí neco ó ń await result wọ́n ti di yahoo boys yahoo plus gbà tó bá yá máa rí yahoo multiplication Allah al-musta'an Allah al-musta'an àwọn èèyàn sì dákẹ́ àwọn òbí dákẹ́ tán lọ́mọ àwọn àfáà náà dákẹ́ aláṣẹ kan ò sọ̀rọ̀ olóyè kan ò sọ̀rọ̀ lèmọ́mù kan ò sọ̀rọ̀ àrọ́wàsí kan ò sọ̀rọ̀ àtọ́níwàsí àgbáyé àtọ́níwàsí inú àdúgbò àtọ́níwà <laughs> akankan <laughs> àwùjọ ilẹ̀ Yorùbá so porous gbogbo tí ò dáa ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa wà nẹ́sù sakitone àwọn èsì ìdákẹ́ sì ń wòran wàtẹ́kù fitna la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ni ẹja páyà àdánwò kan àjálù kan bọ̀ yóò sì máa ṣẹlẹ̀ kí ni àgbákò náà ìjọkíjọ́ tẹ̀ bá ń rí aburú tẹ̀ lè kọ́ ìgbà tí fìtínà àwọn tí ń sa aburú bá dé yóò kàn yín tẹ́ dákẹ́ kò ní mọ lórí àwọn tí wọ́n ṣàbòsí yẹn nìkan mọ́ gbogbo yín tẹ́ dákẹ́ tẹ́ ń pé i don't want their problems look they go on their ways i go on mine gbogbo èbó burúkú tó ń sọ yẹn tó ń kàn yẹn ìbábọ̀ náà rọ̀ wọ́n ní n tà bá ń jẹ ti sí kí n tà yìí jẹ kó mọ̀ sí kíni kó mọ̀ dẹ̀ra alẹ̀ o ìjọ tí wọ́n bá ti gbá lójú yóò padà kàn wọ àfáà náà ó padà náà lójú yóò kàn wọ lèmọ́mù yóò kàn wọ níwáàsì ẹ̀ àwọn kìnìún ni wọ́n gba ẹjọ́ wọn ti gbọ́ gba àwọn nǹkan tí ò sí nǹkan lọ́wọ́ àwọn ọmọ wọn ó padà sọ́dọ̀ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn. àbẹ́rẹ́ ìròkọ́ ẹ̀ lè máa ń dágbádùn nínú ìlú nínú àdúgbò kí a máa jẹ àwọn kan kò ṣeé ṣe. màá rọ àmì nǹkan mú kẹrọ ni ẹ̀rí aburú yẹn fún ara yín ni. àwọn ó ti yàbẹ̀ khabarin ilaykum 'anhu àbí wọ́n á fún yín information nípa aburú yẹn pé aburú báyìí máa ń ṣẹlẹ̀ ní báyìí àwọn yẹn máa ń wúwo aburú báyìí torí kìí ṣe gbogbo ohun tí ń lọ náà lójú yẹn lè máa tó. àáfàá tó ṣe pé ilé kéwú ilé ẹ̀ tíjà tó ṣe pé school ilé ẹ̀ kò ní ríta kó máa tó ń lọ nígboro tó ẹni tó ṣe pé ń tajà nígbàgede tí ń tajà láàrin jà gbogbo nǹkan tí ń lọ tí ń bọ̀ àjẹrú nìkan ló ní máa rí tó bá ti sọ wà fà rẹ́rẹ́ mọ̀ rún nù lù àṣẹ báyìí mọ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ tí wọ́n nìyẹn náà kò kàn wà á ó kàn yín o. àbáwọn aláṣẹ àwọn lọ́balọ́ba àwọn ìjòyè àwọn ìjọba wọ́n ní kí báyìí ń ṣẹlẹ̀ àwọn riffraff riffraff set of people they are the one involved in such acts ẹ fi wọ́n lé àwọn ọmọ tí wọn ò kàwé yẹn ni àwọn ọmọ rárá o tọ́ra burú yẹn tó bá ti pilẹ̀ tó bẹ̀rẹ̀ sí spread gbà tó bá padà yá yóò dé lóní kálukú. ìdíyàmú ìkà wọ́n ní màá náà anhu wa rasuluhu sallallahu alayhi wa sallam لأنه ينكر على فاعله أن يفعله wọ́n tí ń jẹ́ mọ́kàr oní tí Allah subhanahu wa ta'ala àti tó ṣe ńlá rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n takò tó ní òdá ó gbọ́dọ̀ débẹ̀ ẹbọ ni má débẹ̀ má wọ ẹgbẹ́ òrò má wọ ẹgbẹ́ ìgbàlẹ̀ má wọ ẹgbẹ́ àjẹ́ má wọ ẹgbẹ́ oṣó má wọ ẹgbẹ́ èmèrè má wọ ẹgbẹ́ aláwo má jọ àwọn aláfa àwọn aláfa aláwo má bá wọn ṣe ń ṣì náà rìn má yà ṣẹ́wó má yà olóògùn báwọn kan yẹn wọ ni má jọ ń tẹ́tẹ́ má yà bàbá àjẹ̀bù má yà bàbá àlọrin má yà bàbá àkírun má yà bàbá òsì mọ́yàrá bá bí kankan naija bẹ́ẹ̀tì naira bẹ́ẹ̀tì gbogbo bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì yẹn jìnnà sí mọ́yà ọmọ yahoo mọ́yà bàbá yahoo mọ́yà ìyàwó yahoo mọ́yà ọkọ yahoo mọ́gbórin mọ́gbórin kìkìkìkìpá kìkìpá mọ́gbọ́ orí ọtí fọ́ká síbẹ̀ ayé ọtí bàjẹ́ yẹn yẹn mọ́gbọ́ ìjọ pẹ̀lú orin ẹ̀sìn yẹn orin wọn àwọn náà ni orin ẹ̀sìn ni ìmọ̀ lùlù sí àgbọ̀ má mutí má fi kí àgbo má fọtí kàgbo má sì fún àgbo léyà alágbo mu lágbo ọtí mu má fagbó má bá yàn rà má mutí má sì bá yàn rà má gbé ẹsfó nínú skul tẹmásẹ exam má sì ràn yàn lọ láti gbé gbogbo àwọn àpálapàla yẹn má tako bí má tako bàbá àti ìyá má gbá ọ̀gá létí ní skul tó bá gbá ọ̀gá létí ní skul wọn náà ó tako ọmọ tiẹ̀ bọ́ ọnu tẹ́lẹ̀ kí á mi èdè ó mọ sí ni òní bá ń bẹ̀ mọ́ sì yìí sì sáfà ẹ̀wọ̀n bá sọ tàǹjà náà tọ́jú òní tí wọ́n sọ fún wa ẹ̀wọ̀n pé tóbi kàgbá kò nìyẹn tí ń ṣe sí àjẹ̀nu yóò bá ń kó tì àwọn ọmọ pé tí ò dání wà láìpẹ́ kó má ṣe ṣí ọ̀ síyá rẹ kílẹ̀ tó ń sọ ní ìsìn ẹ̀kẹ́ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti darúgbó ẹ̀kẹ́ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti darúgbó ìyá ẹ̀ wọ eighty ninety ìwọ́n tó sọ̀rọ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti darúgbó kí ló wá dì sọ́dọ̀ ló wà ní. mo ìráyè ti yín náà àjànú ti kó tẹni tọ̀hún tó dí kó rí ìṣìṣì ta ni fàjànà kódà mo ṣe séèyàn ọ̀rọ̀ àbùkù ni ọ̀nà tá a fi ń kíyìn lábùkù ni kò dáa gbogbo àwọn wà yẹn jìnnà sí i mọ́kágáre mọ́yàn mọ́ báyàn di pàǹpá àgéṣe àyẹn kan àgéṣe yẹn kan mọ́ wà lábòsí mọ́ wà tẹ̀m̀bẹ̀lẹ̀kún mọ́ kọ́tẹ̀ mọ́yàn mọ́ bẹ̀bí jẹ́ mọ́ sọ mọ̀gùnmọ́gún níbi ọjà mọ́ gba rìbá mọ́ fún yàn mọ́ jẹ́ mọ́gbọ́wó èlé gbogbo àwọn wà tọ́lọ́run ní òdà yìí ìparọ́ mọ́yàn ìparọ́ ṣìnà mọ́yàn bẹ́ẹ̀ ni ìjówọ́ ọmọ orúkọ lọ́nà àìdá ìwà ẹbọ ìwà ológun gbogbo àwọn kan wọ̀nyí ìjákù mọ̀lẹ́bí ìfàwọn ẹ̀nà ọlọ́run ṣe yẹyẹ jìnà sí bídíà kúlù bídíà ti ń dọ̀láàlà wọ̀kúlù dọ̀lá láti fi hmm, náà kí lélẹ̀ náà tó wá sí à tí gbogbo nǹkan ẹwà ní ànábì òsí ànábì òsí àwọn àfàwọn ẹni ọlọ́run sáà ń ṣe kò sẹ́ni ọlọ́run kan tí ń ṣe tànàbí òsí nínú ẹ̀sìn àbí tí ò bá mọ̀ lókùn pànàbí òsí. لأن النبي صلى الله عليه وسلم ترك أمته على المحجة البيضاء ليلها كنهارها la yazigu anha illa halik gbogbo bá ti sin náà nínú ẹ̀sìn wà náà bí ti la ọ̀nà tó mọ́ gbòó al-mahajjatul bayda at-tariqul mustaqim straight path ọ̀nà tó mọ́ tó dúró ségede tí ó tẹ̀sọ́nù kò tẹ̀sọ́ sí òní islamu má fi tiẹ̀ kún a ní kí islamu lè dùn ó jẹ́ gẹ́gẹ́ bí ẹran àbí má bàa fi kún kò ní dùn kí ló fẹ́ fi kún kí ló fi lánàá kún rárá wọ́n fi kún bá nàbí ṣe ṣe gẹ́lẹ́ gbọ́ àwọn pálapàla àwọn bídé àwọn yẹn gbogbo ẹni mọ̀ kárọ̀tì bẹ́ẹ̀ bá ti ń rí láwùjọ àdáyé tí ń pọ̀fọ̀ tí ń gbèkèdè tí ń pàyàjọ́ àdé ń pọ̀fọ̀ èyí tó jẹ́ ọmọ ti bíbi tí ó ti ń pokò àjànú tí a jẹ́lẹ̀ kàlẹ́kàkàkàkàkà bá bíbù tó kọ̀kọ̀kọ̀ yá ìlú yáyáyáyá sandabila sandabila sandabila àmúṣàkẹ́kọ̀ọ́ aláwùjá sí ìwọ náà irú ìta sọ ní ìsìn ó kọta lójú ọlẹ́yìn ìjìwọ náà sójú kọ bàbá ti tiẹ àbójú ọkọ ìyá ti tiẹ àbójú ọkọ àfa ẹ àbójú ọkọ ọ̀rẹ́ ẹ kò jó kọ èèyàn kò jó kọ kí ni kò jó kọ èèyàn ó kọ àjànú ni téèyàn bá lè fa ọkọ àjànú tán bá lẹ́yìn pópó lórí ọ̀run lẹ̀rọ rẹ̀ bó sì kú òní ilé ayé gidi gbé mọ́ dáadáa ni ìjà kó mọ bọ́gádá dáńbẹ́nu yàrá mọ mọ ro orí táìsì kí ló dé ó rògbò ni. orí táìsì kúgbó nù yàrá wọ́n sì ta gbàgbà bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn kú sọ́run eléyìí sọ́lájú fati eléyìí yáyù akọ yìí mù eléyìí yáyù dáfíù eléyìí yálà ti fà ah, á tẹ̀sí bá wà ṣe bíi twenty lọ́rùn á ah, ìwọ nìkan ni ó là ń sin lọ́run náà ni ah, ó ti fàfakúfa ní àwọn àyànnú ti ń dì pẹ̀lọpọlọ ẹ̀ ó ti ń dì pẹ̀lọpọlọ ẹ̀ pọ̀ tó bá ya wòlé tán tó bẹ́wò wọn wà ló ti ya wòlíì máa sọ kankan káàkiri kò ní sẹ́yìn kanú mọ̀lẹ́bí tó fẹ́ kéwú mọ́nu mọ̀lẹ́bí rẹ̀ tọ́lẹ́rù mọ́ bá àwọn èèyàn pé tí ọmọ àwọn bá lọ kéwú tí òun náà ní ẹ̀yàkúyà bí ọba alágbáyà náà sí ẹ̀yàkúyà tán ló ya wòlíì àìkàní ẹni tó ti fi kéwú sún àwọn èèyàn láti ké tó mọ̀ rojọ́ káàkiri inú ilé ní gbogbo àdúgbò bó ń sọ̀rọ̀ táwọn ayé ń sọ tí ò ní bá táwọn ayé tó kù mọ̀ kankan ni ó mọ̀ ó ti fàfàkúfà ó ti bá àwọn àjẹ̀nú ńlé wọ́n ti tọ̀ sí lọ́pọlọ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn tá bá ti ń rí láwùjọ fàálẹ̀ yóò yẹ́rò hó ìyẹ́dì ẹ̀yin tẹ́ bá ń jẹ́ olórí láwùjọ tẹ́ jẹ́ aláṣẹ ẹ lo power yín tẹ́ ní lọ́wọ́ ní tẹ́sí wà gẹ́gẹ́ bí authority ẹ fi yí nǹkan yẹn padà ẹ fi ṣàlàyé fáwọn èèyàn pé nǹkan yẹn ò dáa ẹni tó bá dẹ́rú ẹ wò ẹ fi jófin òun ló fà tí ìbàjẹ́ ṣe pọ̀ láwùjọ wa Our criminals, they are not being held responsible of their crimes any longer. Àwọn ọ̀daràn ọ̀daràn burúkú apààyàn yóò tún pààyàn yóò tún dójú òkú ẹ̀. Subhanallah. Yóò gbàyàn lójú yóò tún sún ẹni ọsí court. Ó lè. Agbéwiri ọ̀daràn animal law. fẹ́ntó ní nǹkan bá ní àdèmá lọ kóòtù à kóòtù ó yẹ ìyá ó ti láwọn lọ́yàsì ọ̀daràn náà ní sàkání allah akbar ìlú tí wọ́n ti ń gbé ẹ̀rí fálábì tí wọ́n ti ń gbé ààrẹ fẹ́lẹ́bì ìlú nàìjíríà kò sófin we are lawless. tó bá ní nǹkan cheat ẹ i want to fight for your right àfi kó léyìn o tó bá léyìn o ó sun ẹ̀wọ̀n lẹ́nu fẹ́nu ńlẹ̀ kó sára máa ń lọ because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn criminals in our country dey have much influences on other people wọ́n lágbára lórí wa gan. bá débi báyìí ẹsẹ̀ ti débẹ̀ bó débi tọ̀hún ọwọ́ rẹ̀ ti dókè gbogbo kó o tó wọlé kó o tó ṣe báyìí bara ẹnu ẹ̀wọ̀n wọ́n ló sì járe ó kẹ̀ tí ó gbà wọ́n sẹjọ́ ṣùgbọ́n àtàn àwọn aládájọ́ yẹn ni wọ́n gbowó wájú wọn gbowó ẹ̀yìn mọ́ owó wájú ni authoritative ni wọ́n gbowó allah akbar tàlẹ́ tí ó wà á sọ pé bàjẹ́ nìyí ẹ má sì má àwọn ìjọba ni àwọn aláṣẹ ni the people in the authorities àwọn olórí wa fọlẹ̀lọ́kọ̀ yẹ́rọ̀hó bìyẹ́dì torí pé mélòó mélòó làwọn ẹni tí ò da tó ń lọ láwùjọ tó ṣe wípé an individual kò lè takò kò lè kò lè change ẹ̀ àwọn tó máa ń bẹ pẹ̀lú political power tí wọ́n lágbára ìṣèlú lọ́wọ́ àwọn ni wọ́n lè condemn nǹkan yẹn tó sì pé ẹni tó ń ṣe tọ́wọ́ bá fi lè tó tó sì rinlẹ̀ pé lóòótọ́ ló ṣe wọ́n lè sọ sẹ́wọ̀n má ti ju sẹ́wọ̀n báyìí yóò serve as deterrent táwọn tó tún fẹ́ ṣe irú ẹ̀wọ̀n ilé ìṣe mọ́ àbí kí wọ́n sentence to death ó kówó òlu jẹ ni ó yẹ hang ẹ̀ to death kẹ́ pàdánù ẹ̀ crucify ẹ̀ kàn má gbélébù kó kú lórí ìrora tó bá ti ṣe bẹ́ẹ̀ fihàn méjì owó oṣù rẹ̀ nìkan ní mọ̀ tán lọ́rùn àti músílẹ̀ kan nínú owó ọ́fíìsì báyìí tó dẹ̀rù sí ọlọ́run nìkan lè dẹ́rù àìwò ní China wọ́n ti sín látànà lábú alamọ́ ti ń lọ wọ́n yẹgi fún ni ọ̀run gbóná hmm, kíníjọ́ ọ̀run ẹ̀rọ ọ̀run gbóná ní China ẹ̀ ń gbọ́ pàwọn olóni wọn kówó jẹ kówó jẹ kẹ̀ lẹ́yìn kó gbowó oṣù ẹ̀ kó darí ilé ìlú tí ò sí Islam nìyẹn o Chinese people are not Muslims little among them are Muslims very little ìjọba ìgbélẹ̀ náà ni wọ́n ń lò ó ṣùgbọ́n bẹ́ẹ̀ kan báyìí lè kówó jẹ́ nùrù wọn tí ẹ bà á ẹ̀yìn kò gba sálárì ẹ̀ kó ṣiṣẹ́ ibi tó yẹ kó ṣe àwọn ọmọ wọn iṣẹ́ wọn náà wọn káàkiri báwọn aṣẹ́ ṣe wọn náà wọn káàkiri yìí wọ́n bá ti lọ skul láti seven àárọ̀ ó di eight alẹ́ kan tó wọlé padà lọ́mọ béèrè láti seven àárọ̀ táwọn ọmọ bá ti lọ skul láti seven àárọ̀ ó di eight alẹ́ kan tó fojú kan lé gbọ́dọ̀ tí wàá lè ráwọn ọmọ ní China ẹ̀ máa rọ́ ọmọdé máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tí ò ní òun rówó skul san wò gbọ́dọ̀ tí fẹ́ rí àbí wọ́n lé kinní kan wọ́n lé yẹ̀fẹ́ fowó skul ó wà ní káàkiri lọ ń gbá table tennis àbó lọ ń gbá snooker ní China ẹ̀ lè rí rẹ̀ láyé láyé Allah akbar. Bó o bá ilé kówó jẹ ní China, ah, o ti ra ọ̀run ni o, o ti o ti fowó ra kú, o sì ní kú re oríkú gbóná ni ìbá ṣe pé irú àwọn òfin tó le bẹ́ẹ̀ ń bẹ lórílẹ̀-èdè wa nǹkan ìbá ti rọrùn jù báyìí lọ àwọn rapist bá ń bóbìnrin olómìnirin sùn káàkiri ní tipa ara wọn ti rọ ok ara ò balẹ̀ àbí ẹ fi gangrape ọmọbìnrin ok ẹ̀yin mélòó ẹ̀yin mẹ́rin that's good wọ́n á gbé yín sórí àgbélébò géètì yín lẹ́nì géètì tọ̀tún lẹ́nì géètì tòsì lọ́la gé ẹsẹ̀ ọ̀tún lọ́túnla gé ẹsẹ̀ òsì lóṣù tó ń bọ̀ ẹ mọ̀ kú díẹ̀ díẹ̀ ni <laughs> tẹ́ bá dẹ́rù rẹ̀ wò fáwọn mẹ́ta péré náà repeat nàìjíríà ó mọ̀ ní rágádá kó wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run kí ló dé ẹ máa pa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò ní kú bọ̀rọ̀ tó bá tún ṣe bẹ́ẹ̀ tó a tún gé àwọn ẹ̀ díẹ̀ ẹ wá mà àti àmọ̀ tó bá da ẹ kẹyìn ẹ̀ méjì iwájú ìrora tí ọkọ jẹ gangan tó kú wà lè fìtìnà tó aṣáájúmọ́lẹ̀ kọ́tù tó bá dé obìnrin báyìí gan kò ní lè wò ó ló gbójú ni pé kí ló dé ẹ̀ náà má jẹ́ kó ń wò kó mọ̀ ẹ́ lẹ́wọ̀ nǹkan tó ti wọ̀ so so that wọn ò tiẹ̀ ní sọ pé òun tiẹ̀ fẹ́ rèébù torí ìdí wọn fojú kinní kan rí wọn pa díẹ̀ oṣù mẹ́ta wọn fi pákó tó kú. èyí tó sì wọ̀ kú wọ̀ náà tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò lẹ́kọ̀ọ́ lé tó sì gbogbo ara lẹ̀ jáde òkè sí wọn ni wọ́n rèébù nìyẹn sára ẹ ti wáyé báyìí lọ ti dé wọn náà fàtìmọ́lé ọjọ́ mẹ́ta kí ló wọ̀ kú wọ̀ sí kí ló wọ́ pátá jáde sí fún. <laughs> ọ̀rọ̀ tán bá jẹun náà yà tóun náà sun ẹ̀wọ̀n bí oṣù mẹ́ta àwọn tí wọ́n rèpù ẹ̀ tán pa àwọn yẹn dànù tán pa àwọn jẹ́ ẹ̀dẹ́ fún oṣù mẹ́ta kan tó kú tán yányá ìwọ tí wọ́n rèpù lẹ́yìn ìgbà tí wọ́n bá tọ́jú ẹ̀ tán kí ló dé wọn náà ń wọ̀wọ̀ kú wọ̀ jáde síbí ìsìláàmù ọmọlúwàbí jẹ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ti mùsùlùmí ọmọlúwàbí gbọ́dọ̀ mọ múra jáde ní múra ọmọlúwàbí ni wọ́n wá dẹ̀kọ́ ẹ̀kọ́ gan léwé lára tí wọ́n fi ń bu àṣírí ẹ̀ bóyá ọ̀nà lọ fẹ̀wọ̀n ọdún mẹ́ta fọ̀wọ́n oṣù mẹ́ta gbára ẹ̀rí pé àwọn ọmọ tí wọ́n kó wọ káàkiri yẹn kó wọ́n bẹ̀rù ọlọ́run tipátipá pé ẹ̀ fẹ́ sẹ́wọ̀n mọ̀wọ́ kele mọ̀wọ́ mọ̀wọ́ mọ̀nkele o mọ̀nkele ẹ̀wù mọ̀wọ́ o mọ̀nkele mọ̀wọ́ o àmọ́ kò sófin ìlú ìbàdí sófin báyìí kò sí yà òsèǹtì sọ pé nkíní yóò dá èyí táwa náà lè ṣe la lè ṣe yìí fàlẹ́yìn ọ̀sítẹ́tì fàbílísáàni tó o bá lágbára ìwọ yìí ṣèjọba tó bá lágbára tó fi lè jẹ̀yàn ń yà tí ń ṣaburú dẹ́ńtẹ́ fi lè ẹ̀fọ́sì lọ àwọn ìjọba ni wọ́n máa ń ẹ̀fọ́sì lọ wọ́n lè ní lágo mẹ́wàá àárọ̀ ẹnìkan gbọ́dọ̀ jáde o àgọ́ mẹ́wàá àárọ̀ ẹnìkan gbọ́dọ̀ jáde o àwọn bá kó àwọn sójà síta àwọn gòdògòdò tani tí jáde kó wọ́n jókòó sínú ilé ni ìjọba nìyẹn wọ́n ní ẹ̀fọ́símẹ́ǹtì lọ́wọ́ àmọ́ ìyẹn wá ṣèjọba aburú wá ń ṣẹlẹ̀ o ò lè fagídí ṣe é bẹ́ẹ̀ kan bá wọ̀wọ̀ kú wọ̀ tó ní ẹni tó wọ̀ ò da o wá mọ́ra jáde lónà ó jẹ gbogbo ìyá torí wọ̀ èso ìjọba àtòun tó wọ̀wọ̀ kú wọ̀ àtàwọn tó kù ládùúgbò wọn ó dáwọ́ jọ lé ọ lórí ìgbà tí wọ́n bá fi tí wọ́n fi wákàtí sí ọ lára ẹ̀mí ò ní sí lára rẹ mọ́ torí pé lágbára rẹ̀ àmọ́ lè ṣe kí ni fábìlì sáà ò lè fa hàn kọ́ ó lè pín ọ̀wọ̀ wọ̀ mọ́ kò dáa mọ́ bùyàn mọ́ kò dáa mọ́ ra àwọn àgbàlagbà sí mọ́ kò dáa mọ́ bùyà rẹ̀ mọ́ kò dáa mọ́ mutí mọ́ orí tó ń jò lẹ́ẹ̀kẹ́ ògógóró ni <laughs> orí tó sara sí kùmẹ́ tó lóyún ògógóró ni ògbó lè sọ fún bẹ́ẹ̀. wọ́n bá ti bẹ̀rẹ̀ sí mú kinní yẹn wọ́n kọ́ mọ́ ó mọ̀ dán tọ́tọ́ bá yáwó yọkùn báyìí. oògùn gbé gbásíkùn ni tó bá yáwó wà tóbi lórí báyìí tóbi lórí báyìí ọrùn wà ṣe dẹ̀rẹ̀ pàtọ́rùn bá ti ṣe dẹ̀rẹ̀ yẹn ẹ̀ ló wà wọ́. tó bá ti rí rẹ̀ báyìí ẹ̀yin tẹ́jẹ́ fámìlì rẹ̀ ẹ máa wálẹ̀ lẹ́tẹ̀ẹ́gbẹ́ kò sọ́gun lórí fẹ́ ṣe kò ní gbẹ́ kú nìyẹn ó wàá sọ pé mọ̀mùkùn mọ̀mù mọ̀ tramadol mọ̀mù mọ̀ ó mú gbà pé mọ̀ á wò sí ìbẹ́tán náà ló kà á àwọn tó ń mu tramadol yẹn ó mọ̀ wò sí ní báyìí sí obìnrin tó lóyún sínú gan-an ó mọ̀ wà mọ́ àti ojú wọn lọ ń gbà mí àbóyún gan gbà mí yóò ṣe lára gírígírí jù wọ́n lọ ó kó bá sọ̀rọ̀ wọ́n pé ò lè ná ẹ̀kọ́ tó mọ̀ mọ̀ mọ̀ gbogbo gbogbo ètò ẹ̀ ti jóná fún gbogbo mímu gbogbo ojú ẹ̀ ti ṣe sókísókí ojú ẹ̀ ti wọ́nú. àti bọ̀tẹ́ tí mú nǹkan nìyẹn o ẹlòmíì tí ò bá ti mú gbó mọ́ yóò ní àwọn òun yọ̀ sáwọn ọmọ ń yọ̀ ni àná àwọn òun dúró táwọn ẹ̀ ń yọ àní òun ò tí ì mú kinní ẹ̀ ṣé gbó tó bá ti mú gbó wọn báyìí nìsín àwọn ẹ̀ ń yọ hmm? subhanallah ó sọ kò dáa kò tí ju bí forty years lọ ó ti hold nígbàgbọ́ tó ti pé sixty years tó bá tó bá fọwọ́ tì báyìí afẹ́rẹ́ ò mọ̀ gbẹ̀yìn kò ní galẹ̀ kan kò lálàáfíà kan lára mọ́ gbogbo ohun tí wàá fọ́ ó ti kẹ̀ àyè ẹ̀fẹ́ bàjẹ́ ni. gbogbo ohun ti bàjẹ́ ohun ti fọ́ dànù ọmọ ọdún mélòó yóò máa ń gbogbo gbẹ̀gbẹ̀ báyìí ah, yóò máa wò pé ìwọ ọlọ́run ṣé kinní náà nìyí àwọn ọmọ ọmọ wa lẹ́yìn kí ló dé táyẹ̀ wá rí báyìí wá àdá àbáyọ̀ fi yẹn lẹ́ o. ìwọ náà wọ́n ló ya fi náà ìwà fa ó ya ẹ́ sọ́rí ẹ̀ sọ́rí because kò ní tìjú tí wọn náà bá kó òun wájú ẹ̀ ní ìsinyìí yóò rọ bí ìṣèyàn ni kò kọ́ kóun forí tépè ẹni wò ìpè tí ẹ ti mọ ná ìpè tí ń jà torí kò sẹ́ni tí pé jà ló tó ọlọ́tí láyé ẹ rí gbogbo àwọn kan yẹn ó pè ó advice ẹ ó bá sọ̀rọ̀ ìjọba báyìí kó dẹ́rù bà ó dẹ́rù bà ó pàdé ìkan àbúrò wa kan jọ kan bẹ́ẹ̀ ó ti rí mi lọ́ọ̀kan báyìí ó ti sáré èmi ò kọ́ èèyàn máa ń fi iná igbó kíyàn fi sí àtẹ́lẹwọ́ tó ti náà ó ti dọ́gbọ̀n ìsátẹ̀lọ́wọ́ báyìí but ara fún mi kí n tó pàdé pé ó dàpẹ́ nìyí dọ́jì kí ní kàn sọ́wọ́ má ti pàdé ara bóò ni àfa ìkọjọ́ mẹ́ta sẹ́ni yóò sì mọ̀ pọ̀pọ̀lọ́ mi ṣeré ni mo rí ìkẹ́kẹ́ fírí iná yẹn ti ń jó ní àtẹ́lẹwọ́ mí sì pẹ̀yìn dà fámìlì nǹkan òun rò pé ẹkùn kan kí mi káyọ kíra wa ó dáa kó lọ ni mo bá tẹ pa ìwọ <laughs> ètò ìbẹ́ látẹ̀lẹ́wọ̀ ẹ̀yẹ màá rí i bóòní fámìlì ìkọ́wé ló ti ń bọ̀ kí ló ń há fún un ní bàbá rẹ̀ ń bá a sọ̀rọ̀ ránṣẹ́ ẹ̀ àfáàmà àríra o yá máa ń sọ̀rọ̀ báyìí gbogbo ojú méjì ti yọ kọ́ńbọ̀ gbóyìn ìgbà tó yá ló bá sàrùn mọ́wọ́ ní sórí nìsín kí láǹfààní ló tó mọ̀ wà dákẹ́ ojú wa tì í ó lò dẹ̀ kí àwẹ̀ o ní tó mú ẹ tí odidi odidi thirty days nínú àwẹ̀ ó yìí mú gbó ṣé ò lè filẹ̀ láyéláyé ni kò mọ̀ mọ́ ma tó lè filẹ̀ ni so èyí ò fẹnu sí kíni tó bá gbọ́ alhamdulillah tí ò bá gbọ́ ìwọ́gbọ́ gbalada tó bá sì gbọ́ ó gbalada gbogbo ọjọ́ tó bá ń rí abúrúndì kí ní ẹ̀yí mọ̀ sọ pé lágbáyá náà sọ pé kò dá o àbí ọ̀rẹ́ nínú kíláàsì tó ṣe wípé gbogbo ti exam practice ní láyé kì í kàwé exam practice ní bí kò kọ nǹkan sí orí itan kò sí ọwọ́ kó dàjà àbùbò kó sínú pépà kó fi sínú àpò oríṣiríṣi ọ̀nà bá máa advice wọn you ni yóò dá o. kódà tó wáyé pé kéèyàn kọ kéèyàn kọ kéèyàn kọ ní mẹ́sẹ̀gì ìyẹn rí pẹ́ni yìí ẹni ńlá ni ó sì ń síwà tí ò dáa àti lè dúró wájú ẹ̀ láti ṣàlàyé fún ilé fẹ́ le ìyẹn lè kọ ní lẹ́tà kò kọ́ àti mẹ́sẹ̀gì kò sì fún Sir, I want you to go through it. Ṣọ̀rọ̀ fún un gbà tó wọn bá gbà báyìí ṣé yóò bá rí pé ẹ nítorí yìí kọ síbẹ̀ ó tún wá fi àyà Quran sí àwọn àyà tó Quran tó takùn kan tí yẹn ń ṣe tí ò dáa ó fi sí kó lè jẹ́ wàásí fún tàbí kó ti gba wàásí àfáà kan tó ṣàlàyé tẹ́ni ẹ̀ ṣe tí ò dáa wà ní ẹ̀dàkùn ẹgbọ́sà bá mi gbọ́ wò gbogbo àwọn kan wọ̀nyẹn nínú àwọn ọ̀nà tá a fi ń yé tí ò dáa bá láwùjọ ni fàlẹ́mì yẹ̀stọ́sìn ẹ̀bí kọ́lùbì èyàn lágbára kó fi ọwọ́ kọ̀ gẹ́gẹ́ bí olórí àbẹ̀ aláṣẹ èyàn lágbára kó ṣe wáàsí torí bẹ́ẹ̀ yẹn ń ṣe ní wáàsí ó kéwú ó mọ dẹ̀líìl láti inú Qur'an ó ní dẹ̀líìl lọ́wọ́ láti inú súnà ìwọ náà kàn jẹ́ tí ń gbọ́ wáàsí ni ṣùgbọ́n pé kíní yóò da àmọ́ ò lè kọ́ torí páwọn yóò mọ fẹ́ sí ìyẹn pé ṣéwọ́ ló mọ ṣe wáàsí fún wa ṣéwọ́ kéwú ni àwọn akẹ́kọ̀ọ́ kéwú jù ẹ lọ tó bá ti rí bẹ́ẹ̀ fábẹ̀ kọ́lbì ugboro gbọ́dọ̀ fi ọkàn kọ́ ó gbọ́dọ̀ fi ọkàn kọ́ kìsìkì ọ̀nà wa yọnu sí tí wọ́n ṣe láwùjọ tí ò dáa mọ́ yọnu sí mọ́ dùnú sí wọ́n dà kí wọ́n máa rí lójú tiẹ̀ náà pé ah, ojú ẹ̀ korò inú ẹ̀ ò dùn torí pé tí ṣe yẹn participate ibi tí ò dáa gbogbo tí Islam bá ti ní ò dáa mọ́ jẹ́ kán bá wọn mùsùlùmí ń pàápàá jùlọ ha Quran tó ń ha sunnah Muhammad sallallahu wọ́n wá bá ẹ̀ ń bẹ̀rẹ̀ ní ẹ kódà ó jẹ́ bó ṣe jẹ́ náà ni because àwọn fámìlì wa wọ́n fẹ́ sọ̀yàn lẹ́nu rárá o kọ́ sọ ọ́ lẹ́nu ọmọ bá tiẹ̀ lọ ni kí ló tó lọ bẹ̀ Islam ò fara mọ́ ẹ̀ ṣe rí mi bẹ̀ kí ló tó wá sọ fún wọn mi lè sọ fún wọn ni ṣùgbọ́n àìmọ́ lọ bẹ̀ gan ti túmọ̀ sí pé àwọn náà ti mọ̀ pé kò dáa tòun fọkàn kọ nìyẹn kí ló kó wá jókòó pa sí mólídì kó wá ní inú mi ò sì dùn pé wọ́n ṣe mólídì o ó ti jókòó síbẹ̀ Ah. wọ́n tó ń há gift mólídì wọn náà tó ń gbà wálé tó wá sọ pé inú ẹ̀ ò sì dùn o tí náà bá tó wá dùn sí ńkọ́ àwa náà mọ̀ pé fìdáwọ́ prayer ò dáa àmọ́ ṣe rí grandma wa yẹn wọ́n ṣèyàn fún wa gan-an inú mi ò dẹ̀ dùn mọ́ o but wọ́n fọ́ọ̀sì mi lọ́bẹ̀ ni kí ló fọ́ọ̀sì ẹ ta ń fọ́ọ̀sì ẹ wọ́n fọ́ọ̀sì ẹ dáwó náà sọ àní owó nìkan mo dá kódà mi lọ bí ojú agbo ọ ó bá lọ kó o bá lọ àìgbẹ́sìn yé ni ní islam bá ti ní òdà mọ́ bá wọn dáwó sí mọ́ contribute sí physically mọ́ contribute sí mentally mọ́ contribute sí financially mọ́ contribute sí táwọn náà fi rí wípé ẹni yìí is not in support of what we are doing kò fara mọ́ kátà ń ṣe ilé ilé ẹ̀kọ́ islam kọ́ wa lórí pàtàkì kíkọ̀ aburú láwùjọ tó tí aburú bá gbilẹ̀ tán kì í sábà dùn eradicate kìí sábà dùn criticize so tó bá ti ń bẹ̀rẹ̀ báyìí àwọn tọ́lọ̀ bá ní kó lóye láwùjọ tí wọ́n ní mímọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ fún ti máa ṣàlàyé fáwọn èèyàn ìkànnì máa ti dé ta o ó kú díẹ̀ káàtó ẹ má ṣe mọ́ o ìkànnì máa ti dé ta o ẹ má yẹ káwọn ọmọ yín ṣe o ẹ̀yin náà ẹ má ṣe o ẹ̀yin náà ẹ má wọlé wo ẹ má yẹn nílé o ó máa kí sáwọn èèyàn kó tó dìgbà pé yóò gbalẹ̀ torí táàbùrú bá gbalẹ̀ tán ń padà ń di nǹkan tó dá lójú àwọn èèyàn ni táàbùrú bá gbalẹ̀ tán ń padà ń di nǹkan tó dá lójú àwọn èèyàn ni so inṣàlá ta'ala al-karim tó bá di ní halqa tí ń bọ̀ wá á tẹ̀síwájú láti mọ àwọn àǹfààní àti àwọn èso adùn tá a lè kájẹ nínú hadisi yìí adọ́lọ́ subhanahu wa ta'ala kó má ṣàì jẹ́ kí ilé ìta fún gbọ́lá lẹ̀ kó ṣe wá ní àǹfààní la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk